ìyẹn náà tó ń sọ fún wa wípé má kánjú pa ẹran ọdún léyà rẹ̀ síwájú ká tó kírun éèdì bó tilẹ̀ jẹ́ pé bó tilẹ̀ jẹ́ pé ìrun éèdì ó ti di tọrọ fọ́kálé nínú ìlú Ìbàdàn nítorí àwọn ìdí kan ìdí àkọ́kọ́ ìrun ìdì tó jẹ́ ìrun ìdì ìlú àwọn bàbá tí wọ́n ń kírun fún wa níbẹ̀ oníjálàbí ni wọ́n onísúfí ni wọ́n oníjálàbí ni wọ́n onísúfí ni wọ́n ìkọ̀ọ̀kan ọ̀ràn méjèèjì yẹn í máa gbèyàn kù nu ìsìláàmù ó sì máa ń sọ̀yàn di kẹfìrí nípasẹ̀ bẹ́ẹ̀ má sọ irun rẹ nù pẹ̀lú kọ́ lọ kírun ní géètì bàbá lọ kírun ìdì ní géètì ó sọ irun nù. torí pé àwọn bàbá wa ìmáàmù tẹ́ ń wò wọn oníjálàbí paraku ni wọ́n wọ́n ń ṣiṣẹ́ jálàbí. kódà tó ń ti bí wọ́n tún ṣe wà nípò ìmáàmù wọn ò fi jálàbí lẹ̀. tí wọ́n bá sì níyẹn ń ṣe jálàbí lárúbáwá la sọ ohun ó ní yorùbá yóò bá rẹ̀ ní iṣẹ́ babaláwo lárúbáwá ní jálàbí yóò bá rẹ̀ ní kíni iṣẹ́ babaláwo ẹ̀yin náà ti mọṣẹ́ tí àwọn babaláwo máa ń ṣe àwọn babaláwo wọ́n máa ń yẹ nǹkan wò kò sí babaláwo tí kìí yẹ nǹkan wò kò sí àáfàá ìlú Ìbàdàn tí kìí yẹ nǹkan wò tèmi mọ̀ kò sí. gbogbo members of league imams and alfas ní ìlú Ìbàdàn tá a wà yìí àti ní ìlú míì nílẹ̀ Yorùbá tí wọ́n bá pé ọgọ́rùn-ún tí wọ́n bá pé ọgọ́rùn-ún bóyá lẹ́ẹ̀rí mẹ́ta tí kì í yẹ nǹkan wò iṣẹ́ yíyẹ̀wò sì rèé àwọn tá a mọ̀ tó ní àwọn babaláwo ni kì í ṣe iṣẹ́ àfáà wọn babaláwo la mọ̀ náà má fi sọ pé babaláwo ni máa dífá ní máa ń dífọ́ ọ̀rọ̀ ọ̀run fún àwọn ọba nípìlẹ̀ pẹ̀pẹ̀ àwọn babaláwo ní máa yẹ nǹkan wò àmọ́ ní ìsìn àwọn àfáà àwọn náà ń yẹ nǹkan wò ọ̀wọ́ ọ̀ràn yẹn nìkan sọ́ọ́ tí ń bẹ lọ́wọ́ àwọn bàbá wa wọ̀nyí ó ti nọ́lífàyè wọn kú nù Islam ó ti yọ wọn kú nù Islam pátápátá kí wọ́n mọ̀ dá ọ̀ràn míì mọ́ kó mọ ní ọ̀wọ́ pé wọ́n ń tẹyàn rìn wọ́n ń wo tẹ̀sùbá wọ́n ń wo àtẹlẹwọ́ wọ́n ń fi kùránì mólè ọ̀wọ́ yẹn nìkan sọ ó ti gbé wọn kúrò nínú Islam ṣùgbọ́n àdánwò ara wọn pọ̀ ju ìyẹn lọ ọ̀kan nìyẹn nínú àdánwò ara wọn wọ́n máa yẹ nǹkan wò àdánwò kejì tí mo tún mọ̀ mọ̀ wọ́n ò ní pé wọ́n máa ṣe àwọn oògùn tí àwọn babaláwo náà máa ṣe àwọn oògùn ẹbọ oògùn oògùn ẹbọ. E àwọn oògùn ẹbọ ni àwọn oògùn tó ní í ṣe pẹ̀lú bíi àwúre bíi oògùn ìṣọ́ ìṣúra bíi àwọn oògùn ńláńlá míì ní àwọn àjò tó jẹ́ pé kìí ṣe ọ̀rọ̀ ewé àti egbò kìí ṣe ọ̀rọ̀ hàǹtù kìí ṣe ọ̀rọ̀ àǹdítíà àdúà tó tọ́ súnà lẹ̀sìn sọ pé ká fi kò lójú ẹni tó bá ń wá ààbò ọlọ́run àdúà ni ó fi kò lójú ẹni tó bá ń wá àrísìkí ọlọ́run àdúà tó tọ́ ní ẹ lójú ṣùgbọ́n àdánwò tí ń bẹ lára àwọn bàbá ẹ̀ ni pé kódà bí wọ́n ṣàdúà àdúà ni wọ́n ṣe kódà bí wọ́n bá tún ṣàdúrà sẹ́ àdúrà ẹ̀ bọ òun ni wọ́n ṣe èyí tó kéré jù nínú àdúrà ẹ̀bọ wọn tó gbajúmọ̀ jù nínú àdúrà ẹ̀bọ wọn tí ò sí àáfàá tí kìí ṣe òun ni àdúrà kan tó máa ń pè ní yahuwa yamanlahuwa ilahuwa àdúrà ẹ̀bọ ni ya man la ilaha illa huwa illa huwa ni ṣẹ̀tú gbọ́ nìsín wọn nìkan tó fi kírun Wọn ya wèrè gan níṣẹ́ Wọn ya wèrè tààrà ni ọlọ́run gbọdọ pe pé nǹkan mi lẹ́yìn òun ìwọ ń pe huwa who is huwa. nínú gbogbo àdúrà yẹn kò sí aláwò nínú ẹ̀ ọ̀wọ́n tẹ́ mọ̀ gbọ́ ni húwà húwà tàwa ní jẹ́ húwà ìtumọ̀ húwà òun ni òun ní èdè òyìnbó ó lè jẹ́ he ó lè jẹ́ she lédè lárúbáwá yóò máa jẹ́ he nìkan òun lọ́kùnrin tàwa ni mo pe òun ta ni òun ti ń pè tí ò lóko. ṣé àlá ò ló kọ ni. so bí wọ́n ṣàdúrà àṣẹ láwọn bàbá òun àdúrà ẹ̀bọ ni wọ́n ṣe. ẹnu wọn ló ti máa gbọ́ orúkọ tí àwọn irúnmọlẹ̀ ń jẹ́ ní lárúbáwá tí wọ́n máa pè wọ́n. tí wọ́n máa pè wọ́n bí wọ́n bá hàn tù, ọ̀ǹtú ẹbọ ni wọ́n hàn bí wọ́n hàn tú ni wọ́n hàn wọn ò ní fi mọ lórí kùránì nìkan kódà bí wọ́n hàn kùránì wọ́n bá yé ẹ̀jẹ̀ wọ́n bá yé kùránì jẹ́ mọ́ra wọn lọ́wọ́ torí pé tí wọ́n bá gbá èyíkéyìí súrà mú wọ́n dojú ẹ̀rù wọ́n dàrú. wọ́n á panẹ́ bíi tiẹ̀ lọ́tún wọ́n á panẹ́ bíi tiẹ̀ lọ́sì wọ́n fi kùránì wọ́n fi láàtì mí. so apart from iṣẹ́ yíyẹ̀wò tí máa ń sọ̀yàn di kèfèrí àwọn bàbá yìí wọn ò mọ̀ la níbi àwọn àdúrà ẹbọ wọn ò sì là níbi ìṣègùn ẹbọ wọn ò là níbi ìṣègùn ẹbọ ẹnìkan sọ pé òun rí bàbá ìmọ̀ọ́mù àná tó la èdè ogbè sórí lẹ́yìn ìgbà tí wọ́n kírun jí mọ̀tàn ó lóun rí wọn báyìí pẹ̀lú ojú òun kòrókòrò tí bàbá sì tí wọ́n ń jẹrẹ ẹnu wújẹ́wújẹ́ tí wọ́n sì ṣe báyìí sórí mo ní rọ́ ni ọlọ́run rí wọn níṣẹ́ mo ní à lẹ́yìn irun júmọ́ bóò lórí yìí ó sì á burú tó bá ń tó tó á máa lẹ èjì ogbè èjì ogbè mo ní mi ò gbà mo ní lọ bá wọn mo mọ̀ lọ bá wọn nígbà tí wọ́n ń bẹ láyé mo mọ̀ bí wọ́n léèrè wọ́n mọ̀ ní bẹ́ẹ̀ mọ̀ ni wàláhì fòmàbìláì èmi kan àwọn kan nínú pálọ̀ wọn wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní ìṣúra ni wọ́n ní ìṣúra ni èwo lẹ́tú wá ń jẹ lẹ́nu agbọ́ ọ̀tẹ̀ jí ó gbè pé ẹ ti bá ẹ ti bá Ọ̀rúnmìlà lọ́nbẹ̀hún èwo tún wá ní ètẹ́ tún jẹ lẹ́nu à wọ́n ní lìí láàfin ni wọ́n ní nákàlí ẹ̀nu. ẹ àdánwò kìí ṣe pé ẹnìkan lọ sọ fún mi o ẹnìkan sọ fún mi pé òun rí wọn ni èmi wá tako onítọ̀hún pé irọ́ pa nínú mọ́sáàsì júmọ́à ó lóun rí wọn níṣẹ́ ọ̀dà nígbà tó rí wọn kí ni òjò bí wọ́n lè rí á olóhùn à òun ó sùn mọ́ wọn láti bí wọ́n à olóhùn mo sì lọ bá wọn wàláhí summa billahi mo lọ bá wọn. bàbá ẹnìkan ló ń rí yín tẹ́ẹ̀tẹ́ ìdí ogbè sórí báyìí tẹ́ẹ̀sì ń jẹnu wújẹ́wújẹ́ lẹ́yìn ìrun júmọ́à kan tẹ́ẹ̀kí bọ́ sẹ́yìn. wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n láwọn ò lè mọ̀ sí bẹ́ẹ̀ ilé ayé yìí pọ̀ ilé ayé yìí ó lè pọ̀ lóòótọ́ lẹ́sẹ̀ ìdí ogbè wọ́n ní bẹ́ẹ̀ ni ẹnu tẹ wá ń jẹ wújẹwújẹ ńkọ́ wọ́n ní lèyí láàfin ni lèyí láàfin kùrẹ́sì tọ́lọ́ fi sọ ìsọ tó fi sọ àwọn kùrẹ́sì ń jọ kìnní ànáhùn mo fẹ́ kó fi sọ èmi náà kí wàá ní ìbátan lèyí àti èjì ogbè ah àwọn bàbá yìí oh god wọ́n mess up gan ni o wọ́n mess up gan ni o. ṣe wá rí n tó wá kó àdánwò ń bá wọn ẹ mọ̀ àìjẹ́ onísùnà ni bíyàn bá ti jó ní súnà tiẹ̀ ti ta torí ẹni tó bá jó ní súnà ni ó sáré bi rẹ̀ léèrè pé ṣé kí nìyẹn ń bẹnu súnà ni ní máa gáìdì wa ni pé ṣé àfà ìtẹ̀sẹ̀ ṣé ọ wà nù súnà àìsábà béèrè pé ṣó wà nù ìsìláàmù torí ìsìláàmù ti di báàbù míì máwọn èèyàn lọ́wọ́ islam ti di ó ti di ànádá tínẹ̀ntàlì máwọn èèyàn lọ́wọ́ ẹ ebi ń jò ní ní ẹnìkan gbé eégún tó ń kírun pẹ̀lú aṣọ eégún ó sì fi ń kírun ṣe pé wọ́n ti sọ islam di ohun tó wù wọ́n ok but ó ń súná obìnrin rẹ̀ léèrè pé ṣé eléyìí sọ wà níbàámu sí súná ànábì ìyẹn ní máa gáìdì wa lójú tó wá ń ti àtìpé rẹ̀ ní onísúnà ẹbọ ń bẹ lẹ́rù rẹ ni ẹbọ ń bẹ lẹ́rù rẹ. wọ́n tí mo rí ni mo sọ ọ́ kì í ṣe wọ́n ni wọ́n pé. àtẹni tí ń bẹ̀ ń bẹ̀ ní ìsìn àtẹni tó bẹ̀ ń bẹ̀ ń jẹta àtẹni tó bẹ̀ ń bẹ̀ ń jẹrin láìkan náà gbogbo wọn jọ wà láìkan náà láyìnṣẹ́ jálàbí iṣẹ́ awo nígbà tí orí ibú tí ó wà tí ó wà tí wọ́n sílẹ̀ ẹ̀mọ́ tí wọ́n sílẹ̀ wọ́n wá fi tìjàní àti kọ̀dìríyà wọ́n wá fi sílẹ̀ adley lẹ́fìrí kan nu wọn tí ò ní jẹ́ mùrídí lójú ọ̀nà tìjàníyà tàbí kọ̀dìríyà. a mo lọ bá bàbá tàná tí mo ní bàbá bádà kọ̀dìríyà tí wọ́n ta sí mọ́ṣáláṣí yìí ẹ lọ ka kú òǹbẹ kò ní jẹ́ káwa mùsùlùmí ó kí òun bẹ̀ ah, bàbá ní fi wọ́n lẹ̀ àwa náà là ń ṣe <laughs> kò parí bí fi wọ́n lẹ̀ àwa náà là ń ṣe múnádà èmi ò ní kí òun lẹ́yìn yín o ẹ̀wọ̀n ní kò sí problem tọ́ba ti wá sálámà sáwọn dárùn rẹ kí dárùn rẹ kí mo tún fẹ́ dárùn kí mo tún kí ń jẹ̀mọ́ àwọn jẹ̀mọ́ wọn tún gbáyà mi pé ọ gbọ́dọ̀ kí jẹ̀mọ́ kankan bàbá ní ẹ fi ilẹ̀ onísúnà ni ẹjẹ́ ó kírun jẹ̀mọ́ rẹ̀ èmi lèmi ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ wàláhì sọmọbì gbogbo tí mo sọ ìpátá kò sí kò sí àfikún bẹ́ẹ̀ ní tó ṣẹlẹ̀ mo sọ ohun tó ṣẹlẹ̀ mo sọ so ni mo fi sọ wípé tó o bá lọ kírun ní ìdí géètì ọ̀sọ̀run nù irun rẹ ọ̀sọ́nù ó dìgbà tí ìjọba àwọn ìmáàmù ìlú bá bọ́ sọ́wọ́ alùsùnà ká tó padà sí géètì géètì nípìnlẹ̀ wa òní òní ìlú Ìbàdàn so nígbà tí ó ti wá forí sánpọ́n fún wọn bẹ́ẹ̀ táwọn ò sì fẹ́ kírun dànù àwọn ò lè tò lẹ́yìn tí yẹ nǹkan wò a lè tò lẹ́yìn tó ń ṣiṣẹ́ jálàbí iṣẹ́ babaláwo a sì lè tò lẹ́yìn mùrídì ṣéèwù kankan láyé ẹni tá a bá mọ̀ mọ kèfèrí rẹ̀ a lẹ́yìn rẹ̀ bọ́tá a bá ti mọ̀ ọ́ mọ̀ ọ́ pé a. Ah, ọ̀kan nú àwọn kèfèrí ni ọ́ ọ̀kan pẹ̀rẹ́ mùsùlùmí ni a ní kí òun lẹ́yìn rẹ̀ ó sàn ká dárò wọn akéjù káàkiri lẹ́yìn ẹ lọ torí a ti mọ̀ ọ́ pẹ̀lú kúfúrù tó gbéyàn kó nu Islam so o ò nírun ẹ ń bá tò sẹ́yìn rẹ náà ò lé nírun tọ́ nígbà tí ìrun ìdì ti pọ̀ báyìí tó ti pọ̀ báyìí okay kókó náà ni pé o gbọ́dọ̀ rí pé o kírun ìdì níbi tó o ti fẹ́ kí kó o tó wálé wá pa ẹran má sáré pa ẹran kó o tó lọ kírun ìdì àkíyèsí kejì ni pé gbogbo ẹ̀yin onísúnà tẹ̀sí níbi tẹ̀sí ń kí ìdì ẹ má jẹ́ òpẹ́ torí pé ọjọ́ jíjẹ ọjọ́ yálà ìtúnu àwẹ̀ yálà ọdún iléyá àgàgà tó tún tọ́ súnà pé ká pa ẹran ọdún ẹ má jẹ́ ó pẹ́ ní kété tí òòrùn bá ti yọ tó ti gòkè díẹ̀ òní ìdì ti bẹ̀rẹ̀ àsìkò dùá òní àsìkò ìdì lọ́jọ́ ìdì ìrun ìdì ló ti rọ́pò ìrun dùá fún wa.

káwọn èèyàn wá tó délé ọ̀sán ó ti pọ́n ọ̀sán ó ti pọ́n ẹ má jẹ́ òpẹ́ mọ́ ẹ má jẹ́ òpẹ́ mọ́. Hadis 163 An ibn Abdullahi قال شهدت مع رسول الله صلى الله عليه وسلم àsọ̀lá yawmal eid fàbádà àbìsọ̀lá kọ́bùlà lẹ́kùtùbà bìgẹ́rì àzánín wàlá ìkọ́ọ̀mà ثم قام متوكئا على بلال فأمر بتقوى الله وحث على طاعته ووعظ الناس وذكرهم ثم مضى حتى أتى النساء فوعظهن وذكرهن فقال تصدقنا فإن أكثر كنا حطب جهنم فقامت امرأة من سطة النساء صفعاء لخدين فقالت لما يا رسول الله قال لأن كنا تكثرن الشكاء وتكفرن لعشير قال فجعلنا يتصدقن من حليهن يلكين fi thawbi bilalin min akritotihinna min akritotihinna wa khawatimihinna Hadis 163 An Jabir ibn Abdullah látọ̀dọ̀ Jabir ọmọ abdullahi kọ́ọ̀là ó sọ pé ṣahiditu ma a rasulillahi sallallahu alayhi wa sallam as-salata yawm al-eid mo kí ìrun ní ọjọ́ ìdì pẹ̀lú ànábì mo kírun pẹ̀lú ànábì ní ọjọ́ ìdì